الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر عدد ما حمد الله لحامدون الله أكبر عدد ما تقلب الليل والنهار الله أكبر عدد ما أسدى الله سبحانه وتعالى إلى عباده من النعم نحمده سبحانه وتعالى ونستغفره ونشكره على نعمه العظيمة وآلائه الجسيمة وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله الغفور رحيم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأيها المسلمون الكرام ويا عباد الله العائدين فهذا أول يوم من شهر الله شوال وهو بداية أشهر الحج الثلاثة وأحد يومي العيد في الإسلام وهو يوم عيد الفطر من شهر رمضان الفائت أهله الله علينا بالأمن والإيمان والسلامة والإسلام واعلموا عباد الله أن الغاية من خلق الجن والإنس هو عبادة الله وحده قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ثم أكده بما جاء بعده وقال عز وجل ما أريد منه من رزق وما أريد أن يطعمون إن الله هو ذو القوة المتين عباد الله إننا قد ودعنا شهر رمضان بأنواع متعددة من العبادات إيمان بالله بالقلب وقول باللسان كقراءة القرآن والأذكار وعمل بالأركان كالصلاة والصوم والإحسان إلى الغير والصدقات وجميع النفقات وغيرها من أوجه البر والإحسان فتوديعنا لشهر رمضان لا يعني بالضرورة توديعا لجميع العبادات بل هو عند المؤمن توديع لصوم شهر رمضان الواجب في هذه السنة الإجرية عام 1047 بعد المئة فبعد شهر رمضان نواصل جميع أوجه العبادات التي كلفنا الله تعالى بها في هذه الدنيا وهي باستقراء العلماء ستة أنواع عبادات اعتقادية كالإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر وسائر المغيبات التي ثبتت بالكتاب والسنة فنؤمن بها مع التفصيل الذي جاء في القرآن والسنة الصحيحة الثابتة عبادات قلبية كمحبة الله ورجائه وإنابة والإنابة إليه وتوكل عليه والخشي والخوف والرضا والاستغاثة والتمجيد في الأيمان والنذور ونحو ذلك عبادات لفظية كالانشغال بالأذكار المأثورة عن النبي صلى الله عليه وسلم وتضرع إلى الله تعالى بالدعاء وتلفظ بالشهادتين وقراءة القرآن وتلفظ بالخير وصدق الحديث والدعوة إلى الخير وكلمة الإخلاص وكلمة الإصلاح بين المسلمين والأمر بالمعروف والنهي عن المنكر عبادات بدنية كالصلاة والصوم والعمر والحج وقمع الفساد من خلال الأمر بالمعروف والنهي عن المنكر عبادات مالية كالزكاة والصدقة والنفقة في أوجه البر كالنفقة على الأسرة والأقارب والمحتاجين من المسلمين وعلى الأمر بالمعروف والنهي عن المنكر ونحو ذلك وأخيرا عبادات تعاملية ويقصد بها مراعاة أحكام الله تعالى في تعامل مع الغير حتى مع الحيوان فمنها الصدق في التعامل مع الناس في العقول وغيرها وذلك باتباع شرع الله وابتغاء مرضات الله وأداء الأمانة وبر الوالدين وصلة الأرحام والوفاء بالعهود وإقامة الجهاد ضد الكفار والمنافقين رفعا لأعلام الإسلام وجمع الزكاة الزكاة وتوزيعها وجمع وجمع وجمع الزكاة وتوزيعها وجمع التبرعات رغبة في نشر الخير في المجتمع ومساندة ومساندة للفقراء والمساكين وإقامة الأقضية العادلة والمحاماة والشهادات وتطبيق أحكام الجنايات وتثبيت السلطة والسياسة, والسياسة العادلة والإحسان إلى الجار واليتيم والمسكين وابن السبيل والمملوك من الآدميين والبهائم وتنظيم أمور النكاح والطلاق والحضانة والنفقة على الأولاد والزوجات وتقسيم الميراث على ضوء ما جاء في الكتاب وسنة رسول الله صلى الله عليه وسلم وعلى ضوء ما أجمعت عليه الأمة واتفقت عليه الحكمة الذي الحكم لدى عكلاء البشر والحكم على من قتل غيره عمدا عدوانا صيانة للبشرية كلها وجلد أو رجم من زنى بشروطه قمعا للفساد واختلاط الأنصار وقطع, وقطع يد السارق حفظا على الأموال وممتلكات الأفراد والدولة وإقامة الحد على القاذب وشارب الخمر للحفاظ على العرض والعقل الذي هو مناة التكليف والتدبير والتطوير البشري وهذه نبذة من الشريعة الإسلامية التي ينكرها بعض الجهلة والحساد وأعداء الإسلام وأعداء الإسلام والمسلمين ومضمونها كلها يرجع إلى جلب المصالح للعباد ودرء المفاسد عنهم قال تعالى أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا على صراط مستقيم وقال سبحانه من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون أدوكني يا دولان أكبر كل شيء tọ́lẹ́tọ̀ sí ìjọsìn àfi ọlọ́run lónìí nìkan soso àsìgbà pé ànábì wa Muhammad òjíṣẹ́ rẹ̀ ni ẹrúsìn rẹ̀ ni kí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gẹ́ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yin yòówù tó wá dúra súnmọ́ Islam tí ó fi jẹ́ ògbéǹde kọ́lọ́n jẹ́ àjọwà nínú wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run ọba àlékè àti gbogbo ìgbàyò tí ọlọ́run bá ń ṣe ìkẹ́ rẹ̀ àti ìdẹ̀kùn rẹ̀ fún àwọn ẹrú rẹ̀ ta bá ní ká máa ka ìrọ̀rá ọlọ́run tó ṣe fún wa àlè ìkátà òun gá sì ti sọ fún wa ní òtíra rẹ̀ pé wà ní tọ́rọ̀dù ní ni'matallahi la tuhsuha tẹ bá ní kẹ máa ka tẹ́ ń ṣe ọdún ní ọjọ́ òní òní ni ọjọ́ àkọ́kọ́ ní oṣù shawwal tí í ṣe oṣù kẹwàá nínú islam òun náà ni ìbẹ̀rẹ̀ oṣù ájì mẹ́ta tá a máa ń lò ìyẹn shawwal dùlọ̀kídà àti dùlọ̀híjà eléyìí islam tí ò sí mi lẹ́yìn rẹ̀ mọ́ àfi títóbi ọlọ́run bẹ́ẹ̀ àfi àánú rẹ̀ bẹ́ẹ̀ kó jẹ́ kí ọdún náà kó sí wa pẹ̀lú ìfọkànbalẹ̀ nínú ilé wa nínú àdúgbò wa nínú ìlú wa àti ní gbogbo àgbáyé kọ́sẹ́rí sí wa pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìgbàgbọ́ òdodo àti lílà kúrò níbi ewu àti mímọ̀ sí ẹ̀sìn tọ́lọ́n kọ́lọ́n kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ fún wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹlọ́mọ ipé kò sí kí ní kẹtọ́lọ́n torí ẹ̀dá ènìyàn àtàjẹ̀nú jù pé kí wọ́n wá máa sin òun nìkan lọ ọlọ́run sọ̀rọ̀ yìí nínú Suratu Dhariyat aya 56 ọlọ́run wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìdá àwọn àti àjẹ̀nù lásán bí kí èpé kí wọ́n wá mọ́ sí èmì ọlọ́run ọlọ́run tó wá kápá wọn wípé lẹ́yìn ọ̀rọ̀ yìí ó tó kápá wọn níbi àyà tó tẹ̀lé ipé mọ́ orí domini homerospin ní ìjẹ́ ìmúkan ni wọ́n máa wá wá fún mi wọ́n máa orí ìdó ayò kí wọ́n wá máa bọ́ ìmì ọlọ́run kí wọ́n máa wá ọlọ́run ní máa ṣe ìjẹ ìmú fún ẹ̀dá òun náà ni ọba alágbára tí ọgbà agbára rẹ̀ tí kì í dẹ̀ ní ìgbà kankan ẹ̀lọ́ ọmọ ìpé ìsìn ọlọ́run ọba ọlá òun náà ni kókó tó fi dá wa òun náà ni tá wá ṣe láyé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ nígbàtí wọ́n ń wòye wọ́n ní Ramadan tó lọ yìí àti sin lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú oríṣiríṣi ìsinlọ́run ìmáni wa ta fi ń sin ọlọ́run ta sì gbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọ ń bẹ níbẹ̀ ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu ní ọ̀rọ̀ orí mímọ̀ ka mímọ̀ sàdékìrì mímọ̀ rawọ́rasẹ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni a ń fi iṣẹ́ sin ọlọ́run pẹ̀lú pé a ń kírun a sì tún gba àwẹ̀ a sì ń ṣe dáadáa sí àwọn tí wọ́n súnmọ́ wa àti àwọn míì gan kódà tí mọ́dábà à ń ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ náà sì ni dídágbére tá a bá dágbére fún Ramadan ọdún yìí kọ̀ wá túmọ̀ sí pé a ti dágbére fún àwọn iṣẹ́ olóore yìí o lọ́dọ̀ múmi ní òdodo ọ̀n tí a ní òbáàdà kan bọ́ sínú òbáàdà kan ni à ń sin lọ́n Ramadan ò tó dé àtúnṣe lọ́n nínú Ramadan lẹ́yìn Ramadan náà a sì tún máa sin lọ́n ni ọlọ́ni wa abudu rabbaka hatta ya'tiyaka al-yaqin ẹ̀rọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam máa sin ọlọ́run ọba rẹ títí tí kò fi dé tí ti àtinú ìbáàdà kan bọ́ sínú ọlọ́run títí ìdágbére fún Ramadan yìí ìdágbére fún Ramadan ti ọdún eléyìí ni o tó jẹ́ 1447 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam kò túmọ̀ sí pa àti wá dágbére fún gbogbo àwọn ìbádà àwọn ìbádà wa ká mójútó àwọn onímọ̀ tí wọ́n tọ́pa rẹ̀ wọ́n ní àwọn ìbádà yìí ó pín sí ọ̀nà mẹ́fà tá a bá wòye sí dáadáa alákọ̀ọ́kọ́ ni wọ́n pè ní ìbádàtun ìtìkọ̀díyà ìbádà ìsìn ọlọ́run látara àdìọ́kàn àdìọ́kàn pa ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀ àti àwọn iṣẹ́ rẹ̀ àti ń tọ́lọ́run bá lẹ́tọ̀ọ́ sí nípa gbígbé ga ilé ìjẹ́ kókó nínú tá a fi ń sin ọlọ́run ìnígbàgbọ́ sáwọn màláíkà ọlọ́run àwọn tírà ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run àwọn ẹjọ́ ìgbìyà ìkìyàmọ̀ tọ́lọ́run sẹ̀sọ́ fún kálukú àjíǹde ìnígbàgbọ́ sí kádàrá ọlọ́run àti àwọn oríṣiríṣi nǹkan tí ó pamọ́ fún wa tá a fojú rí nínú ẹ̀ náà nìṣẹ́ ìtọ́run wà tọ́lọ́ níbẹ̀ àti ọlọ́run bá ní ìgbàgbọ́ sí àti àjẹ́nà àti agbọ́dọ̀ nígbàgbọ́ sí àwọn ilé ìníbàmú sí bó ṣe wà nù tíra ọlọ́run àti súnà ànábì wa sallallahu alaihi wasallam oríṣi ẹlẹ́ẹ̀kejì nù ìbádà òun náà ní táǹpé ní ìbádà tó nínú ẹ̀ náà ni nífẹ̀ẹ́ ọlọ́run ọba àlekè ọlá tó dá wa tó sì ṣe ìjẹ ìmọ̀ fún wa ìjẹ́ pé a mọ̀ sẹ́yìn sọ́dọ̀ ọlọ́run tá a bá ti ní ṣòro ká mọ̀ sẹ́yìn lọ bá ẹ̀dá kọjá pé ọlọ́run ọba àlekè ọlá làá mọ̀ gbára lé tá a bá ti ń dẹ́ṣẹ̀ ká mọ̀ túbá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba àlekè ọlá fẹ́ràn ẹni tí bá ń túbá lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kọjá pé ọlọ́run ọba àlekè ọlá tọ́lọ́run ni ó mú wálẹ̀ mí ìlàmọ̀ béèrè rẹ̀ ìlàmọ̀ rò wípé àgbọ̀dọ̀ yapa rẹ̀ nínú gbogbo òṣèṣì wa ìgbà yóò tá a bá ń búra àtàmọ̀ búra pẹ̀lú ọlọ́ọ̀bà àdékẹ́lá nítorí títóbiri tó tóbiri ọkàn wa ẹlẹ́ẹ̀kẹta nínú ìjọsìn fọ́lọ́run òun náà lè tàpé ní ìbádátù lafziya ìmọ̀ sin ọlọ́run látara gbólóhùn àwọn wa kọ̀bọ̀dọ̀ sọ nǹkan kan àfi táàrí ojú rẹ ọlọ́run bá àríkẹ́ ọlá ńbẹ̀ nínú ẹ̀ ní ká máa ka Qur'an nínú ẹ̀ náà ní ká máa ṣe àdíkìrì èyí tó wà nù súnà ànábì tó wà nù Qur'an àti súnà ànábì wa sallallahu alaihi wasallam ká máa ṣe àdíkìrì ti bídé àti àdẹ́dálẹ̀ bẹ́ẹ̀ náà sì ní kọjá pé gbólóhùn dáadáa láàmú sójáde lẹ́nu a máa pèpè sójú ọ̀nà ẹ̀tọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni a máa ṣàtúnṣe láàrin àwọn oníjà àní máa parọ́ àní máa sọ̀rọ̀ tí ọ̀dá tí ó máa bí ẹnìkejì nínú ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni ìbádátù badaniyya ìsinlọ́n látara ara wa eléyìí ìdádúró ọmọ mú àwọn tòkè náà lọ́wọ́ nípa kíkírun fọ́lọ́n gbígbàwẹ̀ fún ọlọ́run umura àti ájì ṣíṣe tá a bá rí ìbàjẹ́ inú àwùjọ kamokuro àbí inú ọdẹ wa náà ni àbí inú àwùjọ wa náà ni ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni ìsinlọ́n látara dúkìá tọ́lọ́ọ̀bá fún wa ní tá ń sọ pàwàlá níyẹ ọlọ́ọ̀bá àlèkè alá ṣùgbọ́n gbé lórí tó ń gbogbo láti ṣe jẹ́ wípé ìkówójọ wa yóò jẹ́ ọ̀nà tó dáa iná rẹ̀ yóò sì jẹ́ ọ̀nà tó dáa nínú àwọn ìnáwó tí ṣe rí àfaramọ́ ọ̀nà ká máa yọ zàká lẹ́yìn tí bá jẹ́ lórí rẹ̀ láti bẹ́ẹ̀ náà ni àgbọ́dọ̀ máa ṣe bá ṣe ń yọ zaka iná láti máa ṣe sàrà bẹ́ẹ̀ náà sì ni ìnáwó lórí fámílì ni àbí lórí àwọn tí wọ́n súnmọ́ wa àbí àwọn aláìní àbí àwọn tó ṣe wípé wọ́n ní bùkátà gbogbo àwọn ìnáwó yìí ní eh, ara kransin lọ́ni bẹ́ẹ̀ náà lórí dáwọ̀ islamiyya ìpèpè sójú ọ̀nà tọ́lọ́run ìpaniláṣẹ dáadáa ìkọ̀fúnni kò bí ìbàjẹ́ agbọ́dọ̀ máa náwó lé lórí ká máa fi gbá ládá lọ́dọ̀ ọlọ́run èyí tó parí rẹ̀ tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn oríṣi ìbádà òun náà ní tààtò ní ìbádà tó ń ta àrùn lóyà ìtumọ̀ náà ni pé kásàkíyèsí òfin ọlọ́run nípa ìbáwo èèyàn lò pọ̀ ọjọ́ ẹni tó ṣe pàtàkì nínú ẹ̀ ni pé ta bá ń bá wọn lò pọ̀ kọjá nílò lò pọ̀ òdodo tí wọ́n bá gbéṣẹ́ fún wa ká ṣe iṣẹ́ wọn lọ́nà tó gbà dáa pé a máa fi àbòsí sí bẹ́ẹ̀ náà ni táwa náà bá bẹ̀ wọ́n ṣẹ́ ká pé ìwọ wọn fún wọn ká má máa fi àbòsí sí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ní ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ náà ni ká máa tẹ ilé òfin tọ́lọ́run ká máa wá ìyọnu rẹ̀ níbi títà rírà ni àbí ń bi ẹ̀ àmánà nǹkan tí wọ́n bá gbé sọ wa àbí ń pa ṣíṣe dáadáa sí òbí ẹni àti àwọn aládùúgbò ẹni àti àwọn fámìlì ẹni ká máa ṣe dáadáa sí wọn ká máa pé àdéhùn ká máa jagun sórí ọ̀nà ọlọ́run ẹ̀ ká máa gbìyànjú sórí ọ̀nà tọ́lọ́run ká sì máa gbógun ti àwọn kèfèrí àti àwọn mùnáfìkì láti gbé ẹ̀sìn ọlọ́ ọba bi, ká máa bẹ zakat jọ láti pín fún àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀ náà ni àwọn ọrẹ ká sì ìrànlọ́wọ́ fún àwọn tálákà àwọn tó sì pé wọ́n ní bùkátà nínú àwùjọ yálà owó wa lálù fún wọn ni ọ̀rọ̀ wa lálù fún wọn ni iyì wa lálù fún wọn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí lára ìbádà ni ká gbé ìjọba dúró ìjọba déédéé tí ò máa ṣàbòsí ká wọnú òṣèlú pẹ̀lú àníyàn tó dáa pẹ̀lú pa fẹ́ sin lọ́run látara òṣèlú káwọnú rẹ̀ bẹ́ẹ̀ náà ni ká dìbò fẹ́ntà bá rí pé ìbẹ̀rẹ̀ àmì ìbẹ̀rù ọlọ́run lára rẹ̀ tá a sì rí pé yọ bẹ̀rù ọlọ́run tó bá dórí rẹ̀ tó bá yíwà padà ó kú ó kú ó kú ọlọ́run ṣùgbọ́n ìgbà yóò tó a fẹ́ tẹ̀ka wa kára ti ọlọ́run tí ó bí wá léèrè níjọ́ òmìnira ìkìyàmọ̀ pé ìwọ náà máa ń bẹ nínú ẹni tó tẹ̀ka fún lágbájá sọ ọmọ pé ní rí ni ẹni dáadáa ni ẹni tó bẹ̀rù ọlọ́run ni tí ó sin ọlọ́run látara òṣèlú tó fẹ́ ṣe ọlọ́run bá àdékẹ́ ọlá yóò bí wá léèrè lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ká máa ṣe dáadáa tí aláàmọ̀rin àfẹ́ra ẹni àkọ̀rọ̀ ẹni lẹ̀ agbọ́dọ̀ mọ́ sọ ìwọ ọlọ́run lórí ẹ àìkẹ́ fúnmi ilẹ̀ bó bá ṣe wù wá agbọ́dọ̀ sọ ìwọ ọlọ́run bá lè kí ọlá lórí ẹ bẹ́ẹ̀ náà ni obìnrin náà gbọ́dọ̀ fi ọkọ lẹ̀ bó ṣe wù yóò béèrè pé kí ni ọlọ́run bá lè kí ọlá ń fẹ́ kí ni ìlànà tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ ni máa náwó lórí àwọn ọmọ àti àwọn aya wa bẹ́ẹ̀ náà ni ká máa pín ogún ní ìbámu sí tó bẹnu tí a ọlọ́run àti súnà ànábì sallallahu alaihi wasallam ẹ̀ tó bá lo ìfẹ́ ẹnu rẹ̀ lórí ọ̀rọ̀ ogún ọlọ́run ti ṣèlérí ìyà gidi fún ẹni bẹ́ẹ̀ yọ jẹ́ ń bẹ̀rẹ̀ ayé yóò tún jẹ́ lálìkìyàmọ̀ kọ́lọ̀kọ́sọ akóònù rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kọjá yí pé ẹ̀yìn yóò tọba pààyàn àmúlọsọ́dọ̀ ìjọba tí ìjọba tí ó ṣe ìdájọ́ déédéé lórí nípa pé òun náà ti lẹ́tọ̀ọ́ sí pípa bẹ́ẹ̀ náà sì ni àgbọ̀dọ̀ wọn jẹ́ pé àwọn wà ní àwùjọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn láwọn àmọ́ pa kìí ṣe ìwà tó dáa àbí ká máa sá lọ́gbẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni eléyìí jẹ́ nínú ẹ̀sìn wa òun náà ni pé ẹni tó bá jalè ká gbé lọ́wọ́ ṣùgbọ́n wa ká gbé ìjọba ní oge tí ìjọba bá ń lò ìjọba wa tí ò sì lò ó níbí yìí wọ́n tún ní àwọn ìjìyà míì tí wọ́n fi ń jẹ wọ́n àìlú àwọn òfin báyìí náà lọ́fà àti òde fi wá pọ̀ nínú ìlú kódà tó lè tó fi pọ̀ nínú àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí gẹ́gẹ́ bí ìwé ìròyìn gan bó ṣe ń gbé jáde àti EFCC àtàwọn tí wọ́n jọ wọ́n a jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí a máa fi sin Ọlọ́run torí pé ìdáàbòbò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ fún wa nínú ìgbésí ayé wa nígbà tí ó sí olè ọkàn ọba rẹ̀ nínú ilé tá a bá sùn sí ọkàn ọgbà lórí dúkìá wa èèyàn ọmọ rìn lọ láàrin òru tó ṣe wípé kò ní sí ìbẹ̀rù kankan ní ọkàn rẹ̀ nígbà tó ti mọ̀ wípé kò sí olè kankan ní àwùjọ kọ́lọ̀ kan bá wa ṣe ìlú wa dáadáa èyí tó dá ń bẹ̀ kọ́lọ̀ jọ ọmọ gbèrú sí èyí tó kú díẹ̀ káàtó kọ́lọ̀ kan bá wa tó ọlá títóbi ọlọ́run ọlá rẹ̀ ọlọ́run nílé ayé àti lálẹ́ kìyàmà ọlọ́run sọ fún àwọn sọ́rọ́tò náhìlì ayà 97 wípé mani amila salihan min dhakarin aw untha wa huwa mu'minun falanuhyiyannahu hayatan tayyiba wa lanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun ẹ̀ ń bá ṣe dáadáa ọjọ́ ọkùnrin ni àbájọ́ obìnrin ni tó sì nígbàgbọ́ òdodo sí ọlọ́run ọlọ́run ní àjẹ́ kó sẹ̀mí tó dáa ìsẹ̀mí tí ó dùn ọlọ́run a sì jẹ́ a sì sọ asán lẹ́san rẹ̀ ẹ̀san sẹ́ rẹ̀ tó bá san lálìkìyàmọ̀ yóò tún wá dáa ju nítòsí ilé ayé lọ ègún ẹlẹ́ẹ̀kejì náà ni kẹ́ ń bá wá ṣẹ́gun òbí tọ́lọ́run à ìṣẹ̀mí yẹpẹrẹ ní òsè o ọlọ́run sọ fún wa ní Suratu Taha aya 124 127 wọn wà mọ́ ni a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka wa nahshuruhu yawma al-qiyamati a'ma qala rabbi lima hashartani a'ma wa qad kuntu basira qala kadhalika atatika ayatuna fanasitaha wa kadhalika al-yawma tunsa wa kadhalika najzi man asrafa wa lam yu'min bi ayati rabbih wa العذاب الآخرة أشد وأبقى ọlọ́wọ́ bá àríkẹ́ láti rí pé ẹni yóò tó bá sẹ́ríkò bí ìrántí èmì ọlọ́run tó sẹ́ríkò bí Qur'an àti àdísẹ̀ Nábì sallallahu alaihi wasallam ìsẹ̀mí tó lé náà ni ó ṣe ìsẹ̀mí tí ìfún pínpín ẹ̀mí yóò máa bá tó ń lọ ní gbádùn ara rẹ̀ á sì gbé jáde ní ọ̀gbẹ̀lì kìyàmà ní afọ́jú èèyàn ojú rẹ̀ ó padé tí ò ní ríra yọ́ wàá máa pé ìwọ ọlọ́run pé adé tó gbóhùn dìde ní afọ́jú báyìí tó ń sì jẹ títí rína lé ayé tẹ́lẹ̀ ọlọ́run bá sọ wípé bẹ́ẹ̀ ni ṣe bí àrò ìmí ọlọ́run wá bọ́ ńgbà tó wà lé ayé ọpátì kò sí bí ẹni tó ti gbàgbé ẹ̀ àwa san ọ́ lẹ́sàn-án nígbà tó gbàgbé ọ̀rọ̀ ọlọ́run lónìí lálùkìyàmọ̀ ọlọ́run ní bá ṣe san ẹ̀san fún gbogbo ẹ̀ yóò ti bá ń ṣe àṣejù bí ẹsẹ̀ tí ò nígbàgbọ́ sí ọ̀rọ̀ ọlọ́ọ̀bà àlekè ọlá tó sọ̀kalẹ̀ dájúdájú ìyà ìsẹ̀mí nǹkan tí ń bọ̀ ìlọ́mọ̀ le ju ni ó sì pẹ́ jù kọ́lọ̀ kọ́ sọ akó níbi ìyà rẹ̀ wọlá títóbi ọlọ́run wọlá الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا اعلموا عباد الله أن الإسلام عبارة عن أوامر ونواهي فيدخل في في الأمور في, في الأوامر الطاعات كلها وعلى رأسها الإيمان الصحيح بالله عز وجل بجميع أركانه ستة ويدخل فيه أيضا الإسلام بجميع أركانه الخمسة ومنها المحافظة على الصلوات الخمس والحرص على السنن والرواتب والنوافل المطلقة ومنها قضاء ما فات من صوم شهر رمضان والكفارة في حق من تلزمه وصوم ستة أيام من شوال لقوله صلى الله عليه وسلم في صحيح مسلم من حديث أبي أيوب الأنصاري من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر ومنها صوم تطوع على ضوء ما جاء في الكتاب والسنة ومنها أداء الزكاة الواجبة ولا تتقيد بشهر رمضان وكذلك الزكاة المستحبة لمن لم يبلغ ماله نصاب الزكاة الواجبة ومنها صدقة الفطر في حق من لم يؤدها لأنها واجبة يجب قضاؤها ومنها أداء فريضة الحج والعمرة لله ومنها ومن المامورات الشرعية الحرص على على اعمال الخير كصله الارحام والصدقه وكفاله الايتام ومسانده الارامل الله اكبر الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره واصيلا واعلموا عباد الله إن أن الأمة الإسلامية تمر بأزمات عديدة ففي نيجيريا أزمة الاقتصاد المتدهور واختلال الأمن أجارنا الله منها وأعاد علينا الرخاء والأمن وفي السودان أزمة تشتيت البلد وتهجير آله من قبل الجيش الوطني وجيش الدعم السريع فنسأل الله السلامة والعافية ونسأل الله أن يعيد الأمن على أهلها ويلم شتاتهم ويجبر سورهم وعلى رأسها كلها قضية فلسطين المحتلة من قبل اليهود وعوانه الغاصبين الغاشمين الظالمين المردة وقتلهم لأهله أشد, أشد القتل كما يقتل الحيوانات ويرش الحشرات بالمبيدات وعلى غرار ذلك جاءت الحرب الطاحنة التي تقودها أمريكا وإسرائيل ظلما على الدولة الإيرانية ويتبع ذلك التعدي ومجاوسة الحد والخطوط الحمراء التي تحصل وتتكرر من إيران للدول العربية والإسلامية المجاورة لها كقطر والسعودية بلد الحرمين الشريفين والإمارات والكويت والبحرين والعراق وغيرها فما لنا إلا أن نتسلى ونتسلح بقوله تعالى بعد هزيمة الأسود أحد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá ti ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad kí ọlọ́run bá kí ọkẹ́ kí ọgbẹ́ àti àwọn aráàlẹ́ rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí tó bá dọ̀rọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ọ̀gbìnlẹ̀ ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ẹlọ́mọ pé Islam nǹkan méjì ló kó sínú àwọn ọmọ sí ọlọ́run tí í ṣe àṣẹ àwọn ọmọ sí ọlọ́run tó jẹ́ àwọn nǹkan tí ọlọ́run bá lè kí ọlá tọkọ̀ fún ni bá a ṣe ń ṣe máa ṣe ọlọ́run náà láàṣì máa sá fún mọ́ sí ọlọ́run méjèèjì náà láàṣì pọ̀ iná lọ́wọ́ mi la ilaha illallah kò sí ẹnìkan tó yẹ ká ẹ máa sìn àfi ọlọ́run nìkan ṣoṣo ìgbà tẹ́ ẹ bá ti ń sin ọlọ́run ẹ sì tún máa sá fún mímọ̀ sí nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo ìtẹ̀lé tọ́lọ́run pátá ó kó sábẹ́ àṣẹ ọlọ́run àkórí rẹ̀ èyí tó jẹ́ olórí rẹ̀ ó náà ní ìgbàgbọ́ òdodo tó yẹ kóoro sí ọlọ́run bá àlekè ọlá pẹ̀lú àwọn orígun rẹ̀ mẹ́fà tá a ti kà síwájú ìnígbàgbọ́ sí àwọn màláíkà rẹ̀ àtàwọn tíra rẹ̀ gẹ́gbó ti wà nù tíra ọlọ́run àti súnà Nábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni Islam pẹ̀lú orígun rẹ̀ márààrún ó náà ti wà nù rẹ̀ níbi àṣẹ tọ́lọ́run ìmọ̀ àtẹnpẹlẹ́mọ̀ bá a ṣe ń kírun dáadáa lásìkò Ramadan ká sì máa kí náà bẹ́ẹ̀ lẹ́yìn Ramadan bá a ṣe ń yẹn náà fìlà nínú Ramadan ká máa gbìyànjú rẹ̀ náà ní ẹ̀yìn Ramadan kọ́lọ̀ kó ṣe nírọ̀rùn fún wa nínú àṣẹ Ọlọ́run òun náà ni wípé ẹ̀yìn yòówù tí àwọn kan bá bọ́ fún àwọn ọjọ́ kan bá bọ́ fún Ramadan tó bá ti di ọ̀la kọjá abẹ̀rẹ̀ tókun bá ti wà ààyè ti wà nílẹ̀ fún ọjọ́ ọdún nìkan la ìgbàwẹ̀ ẹ̀yìn ọjọ́ ọdún báyìí àwọn ọjọ́ yòókù àlègbàwẹ̀ ẹ̀ńtọ́ ẹ pé ká fàárà jẹ́ ọ̀ranyàn fún kọjá tètè lọ sí bẹ́ẹ̀ náà sì ni ọwà ní àdísì ànábí sallallahu alaihi wasallam wípé ẹ̀yí tó bá gbààwẹ̀ Ramadan tó bá wá tún wá gba mẹ́fà sí nínú Shawwal yọ́dà gbé ìgbà tó fi gbogbo odidi ọdún kan tó fi gbààwẹ̀ ni tó bá wù wá lè gbà pọ̀ tó bá wù wá lè gbà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ká gbìyànjú rẹ̀ nínú oṣù tá a wà nínú rẹ̀ ìkọ́lọ̀ ààwẹ̀ àṣegbọ́rẹ́ yálà monday ni àti thursday ni àbí mẹ́ta nínú oṣù kan àbí ní ajá mọ̀lẹ́bí àti àwọn àwẹ̀ tí ó lẹ́tọ̀ọ́ láti máa gbà tí súnà níbi sallallahu alaihi wasallam tó tọ́ka sí bẹ́ẹ̀ náà ni ká yọ zaka kìí ṣe dẹ́rẹ́ kọjá pé ní Ramadan nìkan láà yọ zaka ẹ̀dí zaka rẹ̀ bá tó tí Ramadan ò tí ì dé kọjá tètè yọ bẹ́ẹ̀ náà ni ọrẹ títa tọrẹ ẹ̀ yẹn Ọlọ́run fi tírìn wa pé kí a nù wa ni kọ̀wá pé ọwọ́ nìkan láwà dúró lórí nǹkan ìyẹn zakatul fitr ọ̀ràn yẹn ni àlẹ́ ìṣọ́lọ́lá àríwọ̀ sọ́lá ń pè nù àdífì rẹ̀ lẹ́yìn tá a bá ti kírun tán kọ̀yà tètè lọ gbé fún wa apá kan náà mọ̀ sọ pé ààyè rẹ̀ sì wà títí tílẹ̀ òfìsú tí ọba tó wá ṣe náà lẹ́yìn òní náà tọ́wọ́ ọlọ́run bá ti ìrọ̀rùn fún kó tètè lọ ṣe ìrọ̀rùn yẹn náà ni pé o ní oúnjẹ tó jẹ́ ń lé ẹ̀ ó sì tún ṣẹ́kù kọ́ wá lọ gbé fún ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí mo dùn mẹ́rin òun náà ní tẹnìkan ẹ ń bá ní sọ́ọ́rù sọ́ọ́rù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kóńgò wa ta fi ń tajà yẹn tá a bá ti wọn kóńgò kan àtààbọ̀ ó ti tó tèèyàn kan pàtàkì jùlọ agolo mílìkì tí wọ́n kọ one ml sí lára wọ́n ti ti dúkùn ní ìṣọ́ tí wọ́n ti ń lo one forty bẹ̀tẹ̀ iná ń lò tẹ́lẹ̀ one fifty seven tá a bá ti yọ ìpìrẹ́jú rẹ̀ mẹ́tàlá àti yọ jáka wa tó jẹ́ ká jẹ́ kó ga sókè àjẹ́pé méjìlá ńlá yọ gbà ní ìbádà fún wa bẹ́ẹ̀ náà sì ni ẹni tó bá ṣe wípé ájìjí eh, ọ̀ranyàn lórí rẹ̀ àti múra kó tètè máa múra àbọ̀fẹ́ fi sí àgùntì gbọ́rẹ́ ní kó tètè máa múra a bá ti parí àwẹ̀ ó túmọ̀ sí pé ọjọ́ tí wọ́n gun àràfà ó ku oṣù méjì àti ọjọ́ mẹ́wàá nìyẹn kọ́lọ̀ ní ọba wa pẹ̀lú ara wọlá ti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ eh, ọlọ́run bá òun náà ni ọba tí ó tóbi ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ má gbàgbé pé ní àsìkò tá nílùú wa nàìjíríà yìí gan ọkàn ọbalẹ̀ ìṣe ni wọ́n ń fààyàn pàtàkì jùlọ ní north ọ̀n ṣẹlẹ̀ ní south náà o ṣùgbọ́n ti north yẹn ó tún wá gbó ó tún wá pọ̀ ju ti south lọ kọ́lọ́n kọ́ bá wa kóró kọ́lọ́n kọ́ bá wa kóró àwọn tí ń da ìlú ọlọ́run dákun bá wa dá iye bá wa fún wọn ní iye kó wọn ronú pìwàdà kí wọ́n bọ́ sínú dáadáa ṣíṣe wọlá àti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ kọ́lọ́n bá wa kún ìjọba wa lọ́wọ́ ọlọ́mọdé ọlọ́mọdélú ọdá rú wọn lọ́wọ́ kọlọ̀nkọ́ máa kọ́ ọmọ ṣe wọlá ti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ètò ọrọ̀ ajé kọlọ̀nkó tún bá jẹ́ kó rú sókè dáadáa kọlọ̀nkó tún jẹ́ kó bá rú sókè dáadáa nílùú Sudan wọ́n sì ń jà ń bẹ̀ títí di àsìkò tá a wà yìí kọlọ̀nkọ́ bá wa tò ìlú náà o kọlọ̀nkọ́ bá wa tò ìlú náà o paríparí ẹ̀ náà ní ìlú Palestine tó yẹ pé Israel ti wó ilé wọn lọ rẹpẹtẹ tó fẹ́ dàápọ̀ máa ra ìlú tara rẹ̀ ẹ̀ olórí amẹ́ríkà náà sì ń sọ ọjọ́ kan wípé ẹ̀ israel yẹn kéré nígbà tó náà ti fara wọn pé kí israel yẹn expand sí ẹ̀ ríro ń tèèyàn ṣiṣẹ́ ń tọ́lọ̀ ọlọ́run dákúmọ́sà bá ṣẹ́ wọn léegun ẹ̀yìn ọlọ́run dákúmọ́sà bá ṣẹ́ wọn léegun ẹ̀yìn òun náà lọ́fà tí wọ́n tún fi gbogbo lọ sí iran ní ìgbélọ ti àbòsí lásìkò tí wọ́n ṣe negotiation lọ́wọ́ wọ́n ìtún lọ jà ẹ̀ nígbà tí amẹ́ríkà ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di pólíìsì ayé Eh, kò sí ẹ̀sánfàní pa umarul mutahida eh, united nations tá tí wọ́n ní wọ́n ń ṣe lọ́pọ̀ àwọn yòókù ọkàn wọn so gbígbà téèyàn campaign lásán wọn ò lè ṣe nǹkan kan àti lamẹ́ríkà bá ṣe lamẹ́ríkà bá darí wọn sí iná ní tí wọ́n máa ṣe israel ò tiẹ̀ ní rìgáàdì fún gbogbo òfin tó wà ní umarul mutahida united nations kò sí ẹ̀ ní rìgáàdì kankan fún ọkàn sì tiẹ̀ lọ ni ayé òṣùgbọ́n lọ́mọ lọ́bàwọn wọ́n fẹ́ dàrú nìyẹn ọlọ́run bá wa dá padà sí dáadáa ọlọ́run bá wa dá padà sí dáadáa so àbòsí ni ìjà tí wọ́n ń jà ní Iran so ṣùgbọ́n ó tún wá jáde lẹ́nu pé Iran náà tún wá ń ju nǹkan sí àwọn orílẹ̀-èdè tí wọ́n rọ kíká rẹ̀ nínú ẹni Qatar wà nínú ẹni Saudiya wà tó náà sì mọ̀ pé Mẹ́kà àti Mẹdínà wà mẹ́ inú ẹ̀ náà ni Iraq wà àti Emirates bẹ́ẹ̀ náà ni eh, Kuwait àti Bahrain pẹ̀lú èrò wípé wọ́n ń kún Amẹ́ríkà lọ́wọ́ láti máa gbógun ti wọn táwọn yẹn dẹ̀ ń sọ wípé àwọn òkun Amẹ́ríkà lọ́wọ́ àwọn òkun Amẹ́ríkà lọ́wọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ibi tí wọ́n ń fa ayé lọ ní ìsìn ọlọ́mọdé ó dàrú mọ́ wa lọ́wọ́ ọlọ́mọdé ó dàrú mọ́ wa lọ́wọ́ òun lọ́fà tí epo sì fún wọn epo sì tí ì débi ń lọ àti tí jàǹbá parí àfi tí jàǹbá parí torí ọ̀pọ̀lọpọ̀ epo tí ń gbé nílẹ̀ lábọ́wá lọ sí west yóò gba ibi odò kan kọjá ibi odò yẹn up bend or straight débi pé èèyàn kò sáré lọ èèyàn lè escape water yọ ọkọ̀ yí lọ báyìí kó tó yí bọ́ sí normal ibi tó ti ń yí o ibi tí àwọn ti kó nǹkan fún ọ nìyẹn tí ọba ti gbà yọ̀ǹda lọ́wọ́ Iran so which means kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe àbí kí wọ́n kọ́kọ́ pa ọ̀nà ogun iná kọ́lọ́dákọ̀ọ́bà àpàlẹ̀ wọ́n tún ti wá dá wàhálà lẹ̀ ẹ̀ Israel tún lọ ju bọ́ọ̀mù pẹ̀lú collaboration pẹ̀lú Amẹ́ríkà ọ̀dọ̀ dubọ́ọ̀d tí wọ́n ti ṣe gáàsì tó lágbára jù níra níbi ọjọ́ méjì nísìn ó ju bọ́ọ̀mù síbẹ̀ tí ẹjọ́ náà lọ rẹ̀ ó náà sínú wọn gbẹ̀sán so gbogbo gbogbo fèrèfé báyìí ní ìsìn táwọn wòye iyì rẹ̀ náà ní ká máa mi atẹ́gùn tó dáa símú atẹ́gùn tí ọ̀dà ni wọ́n mímú símú lọ́ọ̀ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ sọ́wọ́n wọn ti dúdú nítorí nítorí ìjà tí wọ́n ń jà ọlọ́mọ di odi ogun àgbáyé o ọlọ́mọ di odi ogun àgbáyé o àwọn alábòsí tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ ọlọ́ba ọ̀kankú lẹ̀ ọlọ́ba ọ̀kankú lẹ̀ ìtí wọ́n ń pè ní ìjọba òun náà ni kéèyàn darí àwọn èèyàn pẹ̀lú dáadáa kọ wá àǹfààní fún wọn tí ọba jẹ́ níra fún wọn kò lè kó tí ń jẹ́ ìjọba ní ẹ̀rọ Islam àwọn èèyàn wọ̀nyí pásánà àfíà wọn wọ́n fi ń rú lórí odidi orílẹ̀-èdè pásánà àfíà tiwọn wọ́n fi ń rú lórí orílẹ̀-èdè ẹ̀rí pé companies oríṣiríṣi tí wọ́n ọmọ ọlọ́wọ́ mú ní ọmọ gba contract so Trump bó ṣe rí yẹn ó ní company káàkiri gbogbo àgbáyé nínú àwọn tó lówó jù lágbàáyé ni Trump wà ó ní owó burúkú businessman ni ọkàn rí pé òun ọ̀bọ̀dọ̀ mọ́gbọ̀n bí ó ṣe ló fi lọ bí ó ṣe so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní í ṣe pẹ̀lú personal property wọn ní gbogbo ibi tó wà so ìran náà sì máa àwọn personal property kọ̀ọ̀kan tí ó náà ní ìjú báńbù lọ́bẹ̀ ibi tó wà ti wà olóòtú wa bá bóòlù ṣe lè dárí gbogbo orílẹ̀-èdè lọ́tún lọ gbogbo ti ìran tí èsè yìí gbọ́ wá bá ọjà ní orílẹ̀-èdè rẹ̀ tí ìbá ṣe pé personal àfihàn náà lẹ́fí ń ṣe orílẹ̀-èdè kọ́lọ́ dákun kọ́lọ́ àwọn kò lọ́wọ́ wọn o ọlọ́run là wá kò lọ́wọ́ wọn o ọlọ́run là wá kò lọ́wọ́ wọn o àfi títóbi ọlọ́run bẹ́ẹ̀ àfi àánú rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ibi tí ìfọ̀kànbalẹ̀ wà pátá lágbàáyé kọlọ́nkọ́ba bí ọmọ ìgbèrú sí o ibi tí ìnira wà kọlọ́nkọ́ba mú kó o gbogbo ìnira tí ń ka àwọn ọmọ ìyá wa nínú Islam kọlọ́nba mú kó ń bẹ́ o ìlú wa Nàìjíríà lórí bó ṣe rí èyí tí ń dá mẹ́ kọlọ́njẹ́ ọmọ ìgbèrú sí i èyí tó kù dákun mọ́sà bàbá wa kọ̀ wọ́n ṣe o bàbá wa darí rẹ̀ pẹ̀lú dáadáa o ẹlòmíì tí ó tún gbàgbé wa lọ́wọ́ rẹ̀ tí ó máa bẹ̀rù ọlọ́run tí ó máa pé ìwọ ọlọ́run fọ́nà tí ó máa pé ìwọ ọmọ ìlú fọ́mọ ìlú kọ́lọ́n tí ó gbà jọba lọ́wọ́ wọn o wọlá títò rẹ̀ lánàá rẹ̀ hada wa وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أقول عما سيقلوه ولو قلوه جاسي وقلوه قلوه láyé lálàáfíà ara pẹ̀lú àwọn ọmọ wa فهمني ولا تولى نورك هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم